إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد lẹ́yìn tí pípẹ́ fún Allah tabaraka wa ta'ala ilé ìdí ó ti fún orí àlàáfà àbọ́mọ́ sọ́ọ̀lẹ̀ أصلح الله وتوفي ọmọkùnrin ó fi tá lọ́rẹ̀ fún àwọn èyí tó ti wà lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ láwọn ọ̀bàlà tó pẹ́ fún gẹ́gẹ́ bí ṣe wọ́n sọ fún wa wípé ẹ̀bùn òun lọ́gbọ́n jẹ́ èyí tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala máa fi ń bùn ẹni tó bá wù lẹ́yìn náà tó tọrọ ìfẹ́ àtọ́lá fánibà Muhammad sallallahu alayhi wa sallam ìfẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run ọmọ àbá nàbí ọmọ àbá àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àtàwọn tí wọ́n wà lórí ìlànà ẹ̀sìn rẹ̀ títí di ọjọ́ ìgbẹ̀dà òkèèyà ọlọ́run sàwọn náà àtọ̀rọ̀wò àtọ̀rọ̀fẹ́ ẹ̀lùmọ́hàndì tí wọ́n jẹ́ ẹgbẹ́ ní àbábọ́ máa gbà àkíyí àti àkùsàmì náà tòun ti bí òṣè sí ní kalẹ̀ àbábùlá àti àti gbogbo àwa tí alọ́wọ́ lómi lọ́nà tàbí méjì wọ́n dánilójú pé ìjókòó àfa olókùnkùn náà ẹ lọ́wọ́ lómi náà ọlọ́kọ̀ọ́bá fi ká wọ́n ní alájọpé nìyí ọlọ́kọ̀ọ́bá fi yẹn gbogbo ẹ̀yin ya wa pátá la kí ọlọ́kùn kúrò rí wa ilé iná ọlọ́mọdé ká jẹ́ kúrò nípa rẹ̀ ọ́ tọ́lọ̀ ń bá sórí ọmọ ìfún báyìí ọ̀tọ̀ kan dúpẹ́ ọ̀nà ìtàgbà dúpẹ́ ìgbẹ́gbẹ́ tọ́lá ti jọ́ kejì dé rẹ̀ bí mọ̀yán ọ̀pẹ̀rẹ̀ tọ́lá jọmọ ọkùnrin ní àpẹẹrẹ méjì tó ṣe déédé ara wọn tọ́lá jọmọ obìnrin ní àpẹẹrẹ kan alhamdulillah ọdájú bá ti fẹ́ràn nìkan lọ́kọ́ gbà lẹ́sìn fún wa tó tún kàn náà ní kí wọ́n parí ọmọ ìyẹn náà ti wáyé èyí tó tún kún ní ká fọmọ lórúkọ tí ó sì jẹ orúkọ tó dá bàbá ọmọ ti dé kó dé sí gbọwọ orúkọ tọmọ wọn máa jẹ ọlọmọ wọn máa jẹ Jamal ẹjẹ àjọyìn Jamal ah ikọ̀ yìí àkọ́kọ́ tí wọ́n á sọ̀rọ̀ ẹ̀ ni. Àwọn ọmọ wa ní bí wọ́n ń sọ níjà náà lè tún gbé ìwé ìmọ̀ jáde. Ọkọ́ tí wọ́n á gbé jáde sí. Jàmáàlì ọ̀hún ni ẹwà ẹni tó rẹwà ẹni tó dáa. Torí mọ́lọ́hún gẹ́gẹ́ ẹni jẹ̀mílù. Inna Allaha jẹ̀mílù yuhibbu jamal. Dájájú Allah ọba tó rẹwà ni. Ó sì nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tó rẹwà jẹ́mọ́ ipò ńlá ni èyí tó jẹ́ kẹ́ lára ìwà tó yẹ kí mùsùlùmí máa wò mùsùlùmí a rí lára rẹ̀ àrí ni wo ni òwò tí ó rí ọ̀rẹ́ wa olóbi jáde pé mo tí wọ́n mọ̀ ọmọ mùsùlùmí ni ìmọ́tótó kódà ìmọ́tótó yẹn tó sopọ̀ mọ́ ìmánì wa pẹ̀lú kánẹ́lì sallallahu alaihi wasallam sọ pé at-tuhur shatrul iman ìmọ́tótó ìlàjì ló nínú ìgbàgbọ́ ìmọ́tótó aṣọ ẹnu ara ààyè ìmọ́tótó gbogbo kọ́lọ́sí ìlàjì nínú ìmọ̀ mi àti mú mi ní bí máa ń dọ̀tí kò ní mọ́ nínú ìlú ẹ̀wọ̀n àtọ́fẹ́ láìjì inú ẹ̀nìmọ́ tó tó kó tí mú mi ní bá wá ń dọ̀tí à àti láàbà tó rí láìjì nǹkan ní ìtọ́jọ́rọ̀ ìmọ̀ nílá rẹ̀ lókùn yẹn kódà nínú ọ̀rọ̀ ọ̀rún ọba dẹ́dà ti sọ yìí pé kódò òsì ìrẹ̀tà tó mú àyíǹdà tó lè mọ̀ sí ẹ̀sìn ọ̀ṣọ́ ẹṣẹ́ ní gbogbo ìgbàtẹ́ láti fẹ́ lọ kírùn fẹ̀rì ọ̀kúlò wọ́ṣọ̀rọ̀bú wọ́lá tó síríkú ẹjẹun ẹmánẹni àbàtọ́lọ́wọ́n ọ̀bọ̀ nífẹ̀ẹ́ sí àwọn ìmúfẹ̀ẹ́fẹ́ كل بعد ذلك في صحيح كل من حرم زينة الله التي أخرج لعباده إذا النبي صفى لأمه ta ló ṣe léwọ̀ ọ̀ṣọ́ aláà tó mú jáde fáwọn ẹ̀dá rẹ̀ ọlọ́mìnà nípa tó pé kó lè yí alẹ́lẹ́ bí iná ámọ̀nù àwọn onígbàgbọ́ òdodo mẹ́wọ̀n ni ó lè gbogbo tó dáa tó dáa mú mi nílọ yẹ kọ́ máa lò ó káwọ́ wà ní mọ́ra túmọ̀ bọ́kìnyẹn dáa òwò ọ̀sán tó dáa òde fìlà tó wojú orí kòtò tó da bàtà tó wúlò ó yà kó tó mú mìtí ìjòlá náà kájí ọmọ àti nu bàtà oníbi ìnáwó mọ̀ ọ̀pọ̀ sáré ti mọ̀ ọ́gbọ̀n bẹ́ẹ̀ orí pé ogun ti mọ̀ sí i ìgbéraga rẹ̀ gbọ́n mọ̀ ọ́n tọ̀ mú èso ń gbéraga ẹ̀rí wọ́n lè ti sọ́lọ́mù sọ́lọ́mù àlẹ́ sọ́lọ́mù sọ wípé láàrin kò lè jẹ́ náà من كان في قلبه مثقال ذرة من كبر oníwà lè jẹ́nà ẹni yóò tó bá wà nínú ọkàn rẹ̀ tó mọ bí èkùnkù tí máa ń kù lára àgbàgbé ya nínú ìgbéradà ẹgbẹ́ kékeré tó ń tọ́ wọn níwà lè jẹ́nà. àwọn òkúrò ní wọn bí àtẹ́kẹ́ ilé rẹ̀ sọ̀rọ̀ àlẹ́ ọ̀sẹ̀ ilé òṣìṣẹ́ ọlọ́run èyí tó tún sọ yìí fún lágbára ọ̀ inú rọ́jọ́lá yòókù àdìyẹ̀kúnà sáwùbùhù hasana wọn àlùhù hasana ìyẹn kan wà tó ti rí pé wọn ti máa ń wo ojú òní kásọ rẹ̀ rẹ̀ wá kí bàtà rẹ̀ fáìn pé kì ṣe ìgbéraga sá òjíṣẹ́ ọlọ́run sọ̀lá rẹ̀ sọ́lá ní ìyẹn ẹ̀ṣẹ̀ ìgbéraga ọ̀ nítorí pé bàtọ̀rọ̀ àti ọ̀gọ́gbọ̀nà. Wọ́n tó pè ní ìgbéraga. Òun ní kẹ́yìn sọ pé òtítọ́ ni a sọ mọ̀ olóògbò ní ìyígbà. Ọ̀gọ́gbọ̀nà kí ẹ̀nu àwọn fojú rí ní àwọn èèyàn. Òkè sí lágbájá ní ọ̀wà sọ. Gbogbo ẹ̀yin olùbọ̀ ní alákọ̀ọ́lé. Ṣé ìwúrẹ̀ wà níta? alára ìmọ̀nì ni èyí tó jẹ́ sí pé ẹwà ìta yóò hàn lákọ̀ọ́kọ́ ẹ̀lú jàmọ́lù síríà sásọ̀rọ̀ wà ọlọ́run tó fà nẹ́bí sọ̀lọ́lá àìsọ́lá pé wọ́n ti yá àgbàká ọkọ̀ ìrẹ́ aṣọ rẹ̀ di ọmọ ó dùn pé ẹ̀lú náà sómi ti yá àbíkó ẹ̀lbàyà ẹ̀ aṣọ tẹ́ bá wọ kọjá funfun fàìnàhó nìkẹ́ ìrìsí yàgbéko nítorí mòun ló lóore jù mọ́ aṣọ tẹ́ máa wọ̀ ọ̀kẹ́ pinnu fi há máa ṣe àgbo kẹ́ wàá máa sin òkú yín níbi aṣọ white yẹn ẹ̀rí aṣọ tó dáa agbọ́dọ̀ máa wọ̀ tọ́lọ̀n bá jẹ́ ọ láti lo aṣọ tó lówó lórí lọ́ọ́ ìfẹ́ wọ̀n ẹ̀wọ̀n sọ́sà tó ń báyìí oní 2001 pẹ́lú ní ìbárí ẹni 20,000 kò lè yọ́lẹ̀ ó lè wọ́n ìyọ́lẹ̀ bá lára rẹ̀ ẹ̀bá lára rẹ̀ ó lè fi aṣọ ní 2000 ẹgbọ́n mọ̀ pé ìṣẹ̀lẹ̀ tí o ní 2000 bá lò ló ní 20,000 yóò lò láyé eléyìí ọkẹ̀ máa ọba ti ń gbé wọ̀ báyìí yóò tún máa dàbí ọ̀tún sí tọ́lọ́ ń bá kẹ́yìn títẹ̀ kò burú. Nítorí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala inna Allah yuhibbu ẹnẹ́jà Allah iná nífẹ̀ẹ́ àdìyúrọ̀ asàrò nàìmọ́ ti rí ààrẹ yìí. Tó bá ṣe dẹ̀ra fún yẹn ká dẹ̀ rí Tíwá ikú olè wọ́n sọ ọ̀pá kẹjọ máa tà ní 50,000. Ọjà kan owó ní 20,000. Tí ó bá ṣe bẹ́ẹ̀ wà gbàládà ọ̀. Torí bá nílé sọ̀lá àtàlá sọ pé wọ́n sára kan lè bá sọ sọ̀wádùn àdìlá. Ẹjọ́ bá pa ìwọ olówó oye bí iye tó lágbára pé pọ̀ jù láàrin wọn máa kọ̀ ha. Bíyà ó lè lágbára àti dáṣọ yẹn dàáhù lọ́ọ̀rù àlàrò oṣù kọláṣẹ ọlọ́run lẹ́sìn máa kí ẹni yẹn lójú táyé lójú gbogbo ẹ̀dájọ́ ìgbé dàrúkẹ́ yàmà hátà yòkàjìyàwó ní ayé kólálẹ̀ alìmọ̀ni ṣáà yẹn lọ́sọ̀hà ọlọ́run wọn sá lẹ́tà pé kó wọ aṣọ sọ ìmọ̀ni tó bá fẹ́ wọ̀ lábẹ́ rírẹwà dípà òun náà lè kí ni tí mo rọ ẹ̀hà tí mùsùlùmí lọ́kùnrin bá kọjá ó gbọ́dọ̀ máa ró kán ọmọ akẹ́kọ̀ọ́ kí ni túmọ̀ rẹ̀ onígbòsì gbọ́dọ̀ máa fi lọ fí ń tẹ̀ olóhun àti ìtù sára bí ìwà ẹ̀yẹ ní wọ́n kún fún mẹ́yàn alẹ́bìsọ̀lá rẹ̀ wàkàtí aláwòrán òun lè yí tó ṣe mú oorun rẹ̀ hàn ṣùgbọ́n kọ́lọ̀ rẹ̀ pamọ́ gbogbo ẹgbẹ́ lọ́sílẹ̀ tó dájú fókèrè mọ́nà ara aláwòrán wàkàtí aláwòrán òun lè yí tí kọ́lọ̀ rẹ̀ hàn ṣùgbọ́n rẹ̀ pamọ́ ló jẹ́ ìdájọ́ ọkùnrin àti obìnrin ọ̀pá kọgbẹ̀ ọ̀rọ̀ lọ́fíńdà ọkùnrin ló kọjá kára léwu òun ló gbè ṣùgbọ́bìnrin ọgbọ́dọ̀ wáyé bẹ̀rẹ̀ tóbìnrin kan bí kọjá ó lo tùràrí àbí lọ́fíńdà olóhun àdínkùn sára ọwọ́ kọjá lọ́dọ̀ àwọn ìjọba wọn bá fi gbóòórùn rẹ̀ dá obìnrin wọn ní sẹ́tò tí ń ró kẹ́rì ẹni nílẹ̀ ló tẹ́lẹ̀ fìtílẹ̀ ní ọba ń lọ ilé ìtara wàhálà tó kú wàhálà ó lè fi lè kọjá láwọn yẹn fi gbóòrò ní kẹ́ tó irú kan róbẹ́tà ọlẹ̀ ike arábìnrin yẹn aṣẹ́wó ni títí tí ó fi wọ ìwẹ̀ ìjànáàbà wọ́n ní ìwẹ̀ ìjànáàbà tá a sọ ni pé tí ó fi fọ gbogbo òórùn lọ́fíńdà yẹn dànù kó lára obìnrin olùgbọ́ ẹ̀rẹ́ àgbọ́ta ajù aláàlè ni fún aláti jẹ ṣùgbọ́n rẹ̀ lágbára pọ̀ ló ti wà ní sọ́nà yìí bí mẹ́ni ẹ́kẹ́lá mi ní àdé ìṣẹ́jára ẹ̀sọ́ tọ́lá yẹ ọ̀rọ̀ dáná mọ̀ sí ìdáná ẹni tó bá jẹ àgbọ́ta ajù ọjẹ́ lóge ń tọ́ wọn gbọ́dọ̀ súnmọ́ mọ́sálásí wa tó bá wà ní ẹgbàá wa ní onífà ìnà ìmàlà ìka tẹ̀tẹ̀ àgbà lè mọ̀ ẹ̀ta

láti ẹ̀ka rẹ̀ wà níta. Ẹ̀fẹ́jà gbàgbé nípa ọmọ alápẹ̀ ní kí ni o? Jàmọ́rì. Ẹwà yìí gẹ́gẹ́ òun la Mùsùlùmí gbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀. Òun ni Bàyáàbò Asnà. Iye wa gbọ́dọ̀ mọ́. Ẹwà àwọn àtàgbà sí ọ̀rọ̀. Béèyàn bá fọ́nu. Wọ́n yóò kí ẹ̀ ti lápọ̀lé náà fáàdó. Táwọn ẹ̀ bá jókòó sí máa gbájà sẹ́gbẹ̀ẹ́ kan torí wọn gbọ́dọ̀ sọ àfọ́nà ti pèlè wọn ìgbà yẹn wọn lórí ẹ̀ẹ́fẹ́ ní àgbàríkà ni àmúlẹ̀ à ń bá lọ ní àbá séǹtì lágbọ̀ wọn gbọ́dọ̀ wí fífúnfún eyín àti ẹ̀wà lọ́wà ẹ̀rí kódà wọn láti ní sọlá àtàlá sọ yìí pé àtìsẹ́rù tún àlè ìgbó ń pèsè wa ọ̀sẹ̀ ni wọn kápò tó mi láàrin kódà wọn bí aláwọ̀ àyìnṣá lè rè ọ̀dì aláwọ̀ àyìnṣá pé Fáànẹ́bì máa fẹ́ lọ wọlé fáwọn ìyàwó ẹ̀ kí ni tó máa fi bẹ̀rẹ̀. Ìyá ní bẹ́ẹ̀ ni pákò ni. Tó bá jí lóòrù tó fẹ́ sí mẹ́fílà, èṣù ń sùn fáwọ́, ìsinmi àárín ní òun pákò. Kódò wà ní èyí pé ẹjí kẹnu yín ó mọ́, ẹjí kọ́ mọ́ tọ́jú yín ó àpòrán àpòwà àgọ́. Fáìnàhà tó kó nílùú Kùrán. Ẹjí kẹnu yín ó mọ́ nítorí pọ́nà ẹnu yín ni Kùrán ní ọgbà jáde ó tí ẹ̀ bá pẹ̀lú tó mọ́ ẹ̀rọ àrà ẹ̀rọ ọlọ́gẹ̀ yìí ìyẹ́ pẹ̀lú mọ́ dáadáa ọdúnmọ̀ láìka wá yẹ ẹnu sí bí ẹnu yẹ láì tó bá ti bẹ̀rẹ̀ sí ní ka àlùkò áni báyìí inú ẹnu rẹ̀ lọ́mà kàájú àtìsí ọlọ́mà tó yí bàbá bá rè pé àtìsí wá gbó mọ̀tàhárọ̀ tó ń lèlè fáàmù ọmọ ọ̀rọ̀ tó kò ìsì tó máa ń fàyọ̀dọ̀ ọlọ́run láti ẹ̀ka nílé wa ohun gbogbo àkún jáde lẹ́nu wa nítorí wọn sọ èdè lọ́wọ́lá ẹni àṣokò àlà ọmọdé láàmọ́tò ohun bèsè wa kì í dẹkùn ní sọ́lá tí ìbá ìbí mi fẹ́ kì nínú amújẹ mi ní ìbálẹ̀ nìkan máa ń pápọ̀ ní gbogbo àsìkò ohun kọ̀ọ̀kan àlẹ́ nìbí mi ó làwọn oníṣàgbé tó ń gbà níbi àwọn bẹ̀rẹ̀ wọn pọ̀ sí àwọn àtàyè bá tọ́jú ẹnu ká ẹ̀kọ́ máa bá àrùn òórùn tí ó dáa lábẹ́ ìjẹmọ́ àárín jẹmọ́ ló gbọ́ ayọ́ rírẹ̀ wà níta ìbẹ̀mẹ̀ sísọ́ lòlùfẹ́ta àwọn ìwòwàsí tàdámọ́ kìí ẹgbẹ́ tó pè ní súnà lòlùfẹ́ta òun làwọn ọ̀lànà tó ṣe pé tá a bá dúró lórí ìlànà yẹn yóò jà sí máa jẹ́ mùsùlùmí gidi tó dán ìlànà yẹn dẹ̀ ní kìí sàwà nìkìlẹ̀ rẹ̀ ajogún ẹ̀ lára bá fáláwà nàbí ilẹ̀ ìbọ̀rọ̀ yìí nù mí àlejò ìsọlá tó ń sọlá wọn nínú ìjọba bá dẹ̀ láti tẹ́ o tó sì yege rẹ̀ lọ́wọ́ àlejò ìsọlá sọlá rẹ̀ aṣòro nínú ilẹ̀ fífọ́ àwọn mẹ́wàá kan wà nínú àdámọ́ ẹ̀sìn lọ́wọ́ tí mùsùlùmí bá sọ yóò sì máa jẹ́ mùsùlùmí gidi àkọ́kọ́ náà òun ni kọ́sù ẹgbọ́n láwọn ọ̀dọ́ pé àbí ohun mú jẹ jókì jókì ní ọ̀ọ̀lẹ̀ ní jẹ́rẹ̀ tí yẹn bá ní irun mú bá ní gbọ́ọ̀lẹ̀ sẹ́nu báyìí irun èyí ni wọ́n máa gbà bẹ́ àgbé yẹn tú màtínà sínú kọ́ọ̀pù pé yóò mú kiri kan sójú tí bá ní gbé sẹ́nu báyìí wọ́n máa dá kiri ní ìkú síbẹ̀ tó yẹ fẹ́sì lè fi gbọ̀nsídì ìbí eruku kò lè má mọ̀ ẹ̀wọ̀n tó á rí eruku díẹ̀ díẹ̀ tó kiri káàkiri irú eruku díẹ̀ díẹ̀ tó kiri kiri àìrí èyí tó ti dúró tó ti dúró sí di àwọn irun múlì tó ti fẹ́fẹ́ nígbà tí ẹ bá túmọ̀ sí sínú bọ́ọ̀sì tó ti hó kíní ìfòfò yẹn sójú ẹ̀dígẹ́ẹ̀dì rẹ̀ tó ìgbé tẹ́síláì yóò ti tẹ yọ rẹ̀ kì yọba tó Ihun tá ń kí ìbẹnu tá ń jẹ, ọmọ adẹ́dà ń lò ní lọ́pọ̀lọpọ̀ ọgbà tí máa ń jẹ́ sábà bí àìbàdàn fún wa. Wọ́n sábà lọ fọ́tò ṣàárà nígbà tó ọmọ adẹ́dà ń sọ nípa àwọn ọ̀tẹ̀ra tó ṣe fún wa. Ọwọ́ àtẹ̀ yìí pé Ọlọ́run ní fún mi jẹ, òun ní fún mi mú. Òun tó wí tẹ̀lé ní bíwá yìí dáa máa rí tún ọ̀wọ̀ yẹ̀ ṣìkìrì. Àwọn oníràtìbá wọ́n padà wá kọ́ bá àwọn ayá rì. Wọ́n ní àṣẹ imú láì jẹ dáàmú, ìmá ń jẹ́ sábà bí àìbàdàn fún àfikọ́jù jẹ̀bi ara yóò mú fa malaria lọ́pọ̀lọpọ̀ bá wọ́n lè wùdí ìrìnkú rẹ̀ ìjẹkújẹ ló ti fà ẹrù àwọn ọdún tó yàrù tọ́mà dẹ́dàdà yìí lè hìtìmá bẹ́ẹ̀ mú ti wà yóò yẹ kó ti gbé ọlọ́run ọ̀fẹ́ ní jẹ́ ọgbẹ̀rẹ̀ lórí malaria ọjà aláàmù ẹlẹ́rùn yìí o gbóòrùn nínú malaria ọjà aláàmù ọba dẹ́dà wá kú ewé ilẹ̀ ẹ̀ máa lọ gbóró tó nípa rẹ̀ imú táì kì bẹ̀ ló jẹ́ sí pé inú kẹtọ́ lè fi tírìtì àìgbà dùdù ó jẹ́ mẹ́rin tẹ́bálẹ̀ àwọn tó ń kàn nípa tí kò dáadáa tó wá ní tọ́jọ́ tí ọ̀bá ló ń jẹ́ ní ọmọ rẹ̀ kọ́mẹ́ntì ẹ máa mú sàn a rí ẹni tí kàtà olóṣù mẹ́ta mú àwọn àgbákò kàtà tí ò lọ rárá ọlọ́ọ̀yì wọ́n dẹ̀ dáàbò pé máa lọ mú sàn ó sì lọ wọ́n máa dá omi fún ẹ̀fẹ́ ní ẹ̀lọ́mú mi dáadáa ó lẹ̀ lọ tí ó nípa dé nínú àwọn súnmí àdámọ́lọ́wà kọ́sù ṣàrí gígé tún bọ̀mù àkọ́kọ́ ni ìtìdí ní ìfà oúnjẹ ìyá fífí ìrùnmọ́lẹ̀ àìmá afá ọ̀ bákan náà ìkẹta onírun pápò ìkẹrin ni kéèyàn kò fi yọnu ìkarùn gígé ìkànnà ìkànnà ẹlòmíì máa yọ sọ̀tọ̀ lọ báyìí máa ti kì í bọnú dọ̀tí oríṣiríṣi wọ́n bá tún dáná àlà ọmọdé báyà fà ó tún rí wọ́bọ̀ gbogbo àwọn òróró kìíní ẹ̀bí bọ́ bẹ́ẹ̀ láti mọ níjẹkújẹ ní ń jẹ́ sábàbí fún adá àti sábàbí fún bọ́ọ̀lù yóò bá tún jẹ gbogbo òróró yẹn jáde sílẹ̀ wàhálà ọba dé kódò lè má sí ìkó olóde pé ọlọ́run sáà náà ìlòmí lè pé kò lè sí ìkó olóde sínú márùn bẹ́ẹ̀ kò lè sí ìkó olóde náà yẹn márùn ìṣẹ́kù jẹ́ lọ́dẹ̀ẹ́ta bákan náà ń bẹ kiri kan lásìkò ìfara méjì lábẹ́ sí wọn ti tọrọ ni òun ni fífọ àwọn ibi tí máa ń ní títọ̀ tí máa ń sá pamọ́ sí sí àwọn ọ̀la ọwọ́ ìlànà ẹsẹ̀ wọn ní sọ ìkéde títún abíyá ká tú tí ẹ bá tú òní tètè máa gún bí ìkéyìn ẹ̀fà tí ẹ bá tú kò sì ní máa rùn bí ìkéyìn ẹ̀fà ní ẹ̀bá bẹ̀rẹ̀ sí ṣe yọ́ bàrà mọ́ra lákàáná wà hálìkò àánà ní fáwọn atẹ́ ẹ̀gbọ́lọ̀ fi ilẹ̀ kọ́kàn wá ṣe ìkìtì ó ti á kiri ọ̀pọ̀ jù lórí kánná ní ìwọ̀n abẹ́ gẹ́gẹ́ bí àfọ anẹ́sì mẹ́rin kọ̀rọ̀ bí aláwọ̀ tàrà á ní ṣe ṣàlàyé wọ́n ti tẹ̀sí sókè ní ẹ̀sì tó kó bẹ́ẹ̀ ìyàwó mi ọkọ rẹ̀ ó fẹ́ ṣe súnẹ́ pẹ̀lú ẹ̀ báyìí òórùn kìíní wọn abẹ́ nìyó kùtì àbá wọ́n kọ́ sí sọ pé ẹjá kan ìbora yí mọ́fẹ́ lọ sí padà ni ẹ̀rí bẹ́ẹ̀kẹ́lẹ́ ìmá tábà àtẹ̀lẹ̀lẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni àyìnbá tó mọ́ lọ ìmá yọnu gbogbo ẹ̀yìn olùgbọ́ mi alágbọ̀nlé lọ́dẹ̀ ìṣàmọ́ ló tọ̀ ẹ̀ rí rẹ̀ wà níta ń jẹ́ ìyàlú àláwà o ó dọ̀ wọn náà àdéhùn àti ìwé ọ̀rọ̀ kan wọ́n lànà ẹ̀dẹ́sọ̀lá ìṣọ̀lá ń sọ yìí tó lọ ń wẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ títọ̀ tí máa fẹ́ gùn lára ẹ̀ àwọn ni rárá oníbẹ̀ ni àti márùn sí i òjíṣẹ́ sọ láti wá gbé àlò alágẹ ọlọ́run máa ń lò sábà bí tó fi pa ẹsẹ̀ rẹ kò fún yàn bẹ́ẹ̀ náà lẹ́dẹ̀jà wọn lò gan ẹ̀ wíwẹ̀ wíwẹ̀ tí ìlú tí wá wẹ̀ rárá sínú ìsàkọ́fẹ̀ ìsìlámíyà ó yẹ kí ìyàn owó ẹlẹ́ẹ̀kan lọ́sẹ̀ ká lè yàn wẹ̀ rárá kìí yẹn nígbà tá a fi ń kọ́ kéwú síra àwọn tó àti ṣe fàdá àmùsẹ̀ wọn pè ní ìtàkọ́ fàtẹ̀ ìsìláríyà àwọn àkàn pé àtúnṣe yẹ kí yẹn ní ẹ̀ka lọ́sẹ̀ tí yẹn bá wẹ̀ rárá tí yẹn bá wà dúdú yìí ó ti wá dé mọ̀ pé ah ẹ̀ka lọ́sẹ̀ tó wà ní. wọ́n bá ta bílẹ̀ lára àwọn ewé rárá ewé ẹ̀ mo lù fẹ́ fún ewé fún ewé ẹlòmí ọ̀rẹ́ lè máa fa kòkòrò yọ́ bí irun ẹ̀ láì àkòkòrò mẹ́rin tó ń gbà pẹ̀lú àwọn atáwọn ẹni torí máa dúdú tó dàbí kára wá fi lè mọ́ díẹ̀ pé kò sí mọ́ náà lágbé mú ẹ̀tọ́ ọ̀dún náà ló ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ní àwọn lọ gbóra àtàwọn obì ilé ìlú ohun nílà káyalẹ́ ìnírò àìlọ́mọ wúrà òyìnbó òyìnbó òjèfà orókùnjú kó lóun fẹ́ dúdú mo fẹ́ sọ̀rọ̀ ìfẹ́yìn ní fàárí yọ lẹ́nu irú tọ́lọ́run bá ti dá ẹ má bàwọ̀ jẹ́ tẹ̀lé bí ẹ ọmọ sí ẹ mọ̀ torí àti ayé àwọn ọkùnrin àwọn gbọ́gbà wá di omi di omi nìyàn wà ní ìdí omi wá gbà ẹni nì Àwọn ẹ̀lọ́ tó lóṣe ní ìgbà ẹ̀lá ẹ̀mọ̀ pé ṣé òkọ̀ ọmọ wúrà. àfá àwọn àpàdà ní bí àtẹ́ni ètò ilẹ̀ tó ń bọ́ra àlẹ́bí ṣépè fún mi ó tó ń ṣépè fún ìgbé jíjà ààrẹ tu ni pírísẹ̀ fúngbà buat ní dia gbogbo apa-apa fàyà Eh ni pada ìpadà kú lórí ìṣiṣi bẹ̀ tó nípa bẹ́ẹ̀ ìwòye nínú ìjàmọ́ untuk ìlú lọ́wọ́ òtítọ́ lọ́wọ́ àrùn pọ̀ gan fún wa ẹnu bí àṣìṣẹ́mì owó fi kà mọ́ òtítẹ́ tẹ́ lọ́jọ́ gbogbo ẹjọ́ láti bàlágà owó sì ló yẹ ọmọdé tó máa wá sí bóun àlàkó lè tẹ̀lé ó ti bàlágà ọgbọ́dọ̀ wẹ̀ jọ ìtumà ó tẹ̀ wá wẹ̀ rárá kódà ó tún so mọ́ra dá fún wa ẹni ọba wẹ̀ jọ ìtumà ó sì mọ́ra kọ́sá ń fa ní àtiṣe olùlọ́fíńdà sára ó lò para tó ní lọ́wọ́ ó tàn wá lọ jùmọ̀ wọ́n máa fi àwọn èèyàn láì kó ti kọjá alẹ́bìsọ̀lá àtàlàdé gbọ́ntọ̀ ń lẹ́tì máa rí àforílẹ̀ díẹ̀ ẹ̀sẹ̀ tó ti di ọ̀sẹ̀ kan àtijọ́ mẹ́ta ní torí kí ni oúnjẹ wá ló ń gbẹ kábìlì máa wọ̀ àfihàn ojú rí tí yẹn bá wẹ̀ ìwọ̀n ojú rí bákan náà mẹ́zọ́ fọ́tò náà kí bàtà ọgbọ́n ọ̀sẹ̀ ìjàmọ́ ló dọ̀ọ̀lẹ̀ kódà mùsùlùmí ò gbọ́dọ̀ wọ bàtà ẹsẹ̀ kan tẹ́sẹ̀ yẹn bá ti já ọyọ̀ kejì lẹ́sẹ̀ ọmọ àfẹsẹ̀rìn lọ nítorí mú súnà tó ti kú ní ìfẹsẹ̀rìn àpàdà wá rí àwọn àti báàdì sí yóò rẹ lómi báyìí kò sóògùn tí wọ́n fò ju pé ọjọ́ bàtà lẹ́sẹ̀ méjèèjì ọmọ afẹsẹ̀ lásẹ̀ tẹ̀lẹ̀ wọ́n tà ló ti di ìṣẹ́jú. mọ́rẹ́ ní bóyá nineteen ninety five náà ni ọdún tí màá parí ní kóbi àdúgbò rẹ̀ ìdí wá ní àwọn afá wa fi àkókò eh, ẹ̀ka lépe wa ní mọ́tàlájọ́ ìjàmbá yìí bàbá kan wá wà ní àwọn sẹ́kítírì gba ẹ̀wọ́n máa ń yẹ àwọn sóòlù wa ni sí káńsù wa ń bíbá yìí bàbá ní ọ̀rẹ́ wọn kùn ní gbogbo ohun tí ń ṣe wọn ọmọ kájọlà ni wọn lóyá ètò àbí ìṣẹ̀lẹ̀ lọ. Ìwọ́n já fún ọ lásán, òun ni kí máa rìn. Òun ni kí wọ́n rìn, wọ́n sì gbé ilé ìfún sí bẹ níbi ọ̀nà ọ̀rẹ́dùn ní iwájú àwọn ọlọ́pàá. Wọ́n rìn láti lọ yẹ́rẹ́, wọ́n rìn lọ sí amọ́ olójoojúmọ́. Kò jù bẹ́ẹ̀ lọ, wọ́n sì gbádùn. Ó ti rìn ẹ̀rí dáadáa táwọn ẹni tó jẹ́ àtìbá àti wọ́n sọ ọyá yọ bàtà lẹ́sẹ̀. Jẹ́ kí ẹsẹ̀ kọ́ máa àlàjẹ̀ wọ́n máa fọ́ra mọ̀ láti pírẹ́nì ó dẹ̀ máa rẹ̀ rìsẹ́ǹsì gbogbo àwọn iṣẹ́ yẹn ó ń tọ̀ wọ́n sì máa gbádùn. níbi ẹgbẹ́ máa àwọn súnmọ̀ ẹ̀kú ti kú lọ́wà ìfẹsẹ̀ lásán rìn àdẹ́bí ṣe bí àwọn sọ̀hábà síbẹ̀. tí kò tíì ṣe bá wa wá pẹ̀lú bí bàtà já ìyẹn ọgọ́rọ̀ fi bàtà ẹsẹ̀ kan rìn o. àdẹ́bí sọ̀rọ̀ àtàlásọ pé àṣírí táàdì ní máa ń fi bàtà yọ kan rìn. láyé ń ṣe àkájọpọ̀ òkè náà àlè wà fúyá ẹnì هل ينعنهما جميعا قوة جديد أو ليخلعهما جميعا بيقول لك بابا ده جديد لا بجمال الظاهر بروانيتا تبقى إكرام الشعب Ìpín ẹ̀kan ọlé. Tó bá fẹ́ dáhùn sí, ò lè dáhùn sí. Ṣùgbọ́n ìtọ́jú ẹ̀ ó yà, ó fẹ̀ sí. Ṣé ó rẹwà dáadáa, wọ́n á fi kírìmù sí i wọ́n lárakùnrin ká kọjá gbogbo wọn ó ṣe gẹ́rẹ́ gẹ́rẹ́ yẹ́rẹ́ yẹ́rẹ́ ìjíṣẹ́ ọlọ́run ní sílẹ̀ yóò rọ mi ló lè kù sí ọ̀rọ̀ yẹn tí ó sì ti wọ̀nyí lára balẹ̀ dáadáa ẹni ẹ bá gbọ́ wọlé ọjà ìdè padà láyé ti tún hàn inú ìjíṣẹ́ ọlọ́run ọba tún ẹ̀yin obìnrin ẹ̀yin ọgbọ́dọ̀ gbé wọn àwa lè gbé ta bá fẹ́ gbé àti lè dá àti ta bá fẹ́ dá sí irun orí obìnrin ó dàbí irùngbọ̀n táwọn ọkùnrin nínú ìṣẹ̀lẹ̀ àti bá a ti gbọ́dọ̀ fáyọ̀rùngbọ̀n a kò gbọ́dọ̀ gbé ọ̀rùn kódà ní ìṣọ̀lá àtàlá irun obìnrin ni mo rí hàn ó ṣépè lé àwọn obìnrin tó bá fárí ibi ibi tẹ̀sán ọlọ́pàá máa jẹ tiwọn. tá a bá ti bímọ lẹ́yìn ìjọ kejì tá a bá ti fáànù rẹ̀ àgbọ̀dọ̀ ṣe bá kẹwàá àfi pẹ̀lú condition méjì condition bóyá nǹkan kan ṣe níbi orí yẹn wọ́n á ní báwọn ọ̀bá ge àwọn ò lè rí tọ́jú condition kan yẹn condition dáadáa obìnrin yẹn padà dàgbà ọmọ yẹn dàgbà ọwọ́ lọ sí ọmọ rán ìgbà tó ṣe tọwọ́ àbùdá tó ṣe sàfà àti mọ́lúwá tán irun orí ìkànnà bí òkè kó ń bẹ̀rẹ̀ condition yẹn àti ṣe náà condition yẹn lẹ́yìn rẹ̀ kò sí náà Obìnrin gbọ́dọ̀ máa tọ́jú ohun rẹ̀ dáadáa ni. Ẹni wọ́n bá ní o, òṣìṣẹ́ ọlọ́run tó láàrín ọlọ́run tó sáà yóò kéré mọ́, ó ń tọ̀ wọ́n ya ṣàpọ́nlé irun mi dáadáa. Àìsí kíkan kọ́ ń parẹ́ Ọkọ̀ ń parẹ́ Òṣìṣẹ́ ọlọ́run tó gbé kó wo kó lẹ́ àwọn ìpinnu kó òkúlá gbogbo ẹ̀ ní fáyàrù tàbí fẹ́ẹ̀sì ti gbogbo ẹ̀ lẹ́kọ́ pọ̀ sí títì kódà ní ìyẹn lórí pọ̀ tó jọkùnrin náà tí ó dá sórí púpọ̀ ìlú tí dá sórí tó bá ti ti ọlọ́run jẹ ẹ̀hẹ̀n tẹ́lọ pẹ́lẹ́ gbogbo kódà mo dé bẹ̀rẹ̀ náà ibi ló ti gbèrè inú gbókì ibi tẹ́yẹ ẹyẹ ń ké bẹ̀ ní o wọ́n fi kí ní igi náà wọ́n fi tẹkọ́lé ti ọgbà àtọ́tọ̀ wọlé ma ó ní agbára gan olùdó ilé tí wọn pọ̀ títì lórí rẹ̀ wọ́n máa dà o lè fi okùn gba wúláì tó di ebi òfin máa di ọlọ́wọ́ nígbà tó bá fẹ́ kírun tí òfin máa di ọlọ́wọ́. bákan náà lábẹ́ ẹ̀wà àta kódà ilé wa gbọ́dọ̀ ìsìlámù máa dà á àwọn obìnrin àwọn obìnrin kódà wọ́n yẹ fẹ́ gbẹ́rọ ọ̀pọ̀ nulé torí wọ́n máa sọ gani wọ́n ní gbálẹ̀ ẹ̀yìn lọ́kàn ìwọ̀lọ́kàn ẹ̀dá mélòó nílẹ̀ tí wọ́n bá dẹ̀ǹdẹ̀ ìwọ̀lọ́kàn ìbíkọ́kàn láti kíkí ló dèdè láti pín wá àwọn ọmọ wa àwọn ọmọ mi ò tí parí inú àwọn àpín tẹ̀lé ìgbẹ̀rẹ̀ ìwọ̀lọ́pọ̀ mi ìwọ̀lọ́gbàlẹ̀ nìkan ìwọ̀lọ́gbẹ̀gbẹ̀ yìí kí ló fa ogbó kátíkátí ìsísí àwọn yẹ̀wú dí òun ni kíwájú ilé wọn dọ̀tí àwọn jíù àṣà nìyẹn ádẹ́sì má gbàgbé o inú oríire èèyàn lọ́wọ́ alimọ́sìkanu lọ́wọ́ á sí àwọn ìgbẹ́ ìtọ́lọ́ àṣẹ ilé tẹ́ tá a tọ́jú ẹ̀ dáadáa bákan náà lábẹ́ ìjàmọ́lù gbọ́ọ̀yẹ orí rẹ̀ wà ìta tá a sọ para ìmọ̀ ní àwọn amòmí nínú òun ni kàn rí igbó alimọ́sàájì kájí mọ́sálásí ọmọ títí wa bá mọ́ kí mọ́sálásí náà mọ́ òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àlẹ́ sọ̀lá ó ní wọ́n fi hàn mí lójú rẹ̀ aláni aláwọn ànábì ọlọ́run wà yìí ó ní wọ́n fi hàn mí lójú rẹ̀ òun rí dáadáa gbogbo àlẹ́ ó mọ̀ ìyá àtàìdá wọn òun rí tí àìdá wọn tó lágbára jù òun tí tó wà ní mọ́sálásí táwọn èèyàn mú kó dáadáa wọn tó ga tó tóbi jù wọ́n kó wò pé ìwé ìwé ní máa ń tún mọ́sálásí àti ìyá kẹ̀lẹ́ wájú ilé àti àbúkọ́ máa fún àti lẹ́sẹ̀ rẹ̀ ní ike tí ọba ti dàárọ̀ báyìí ààrẹ èèyàn ti mọ́ ní tọ́jú bíbà yìí mẹ́ ẹ̀ka ó tún wá gbogbo ní bí àtà kékeré ní níjọ́ tọ́lọ́wọ́n padà tún ọ fóòdà á alálọ́ọ̀tẹ̀ ìtìkáàkù ìyẹ́ ọ̀rọ̀ wọn ni wọ́n rà wọ́n ti yọjú aago mẹ́ta òru ẹ̀ẹ́ àtẹ́yìn ni irú dáadáa yín ọ̀yẹ́ kí yẹn máa ṣe o ẹnì kan máa ṣe ọmọ jàǹbáríkà àtẹ́bì látara rẹ̀ sallallahu alaihi wasallam obìnrin kan lójú ayé àtẹ́bì sallallahu alaihi wasallam ní máa ń ṣàtúnṣe mọ́sálásí ni tí ọmọ tó ní nígbà láwọn obìnrin àwọn agbálẹ́mọ́ ni wọ́n gba mọ́sálásí àgbálẹ̀mọ́ gbogbo ọjọ́ sí ni ọkùnrin mí ó ní ìtìyàwó ọjọ́ sí àkọ́kọ́ tó ọkùnrin mí ní rẹ̀ wọ́n wà yẹn ìtọ̀ sí burúkú yìí ìgbálẹ̀ ìgbọ́gbọ́ gbogbo ní ó máa tí bá <laughs> ti rí níbi ìkómọ̀ yìí obìnrin yìí náà sórí rẹ̀ obìnrin yẹn ìdíjẹ́ ọlọ́run bá jẹ́ ní ìdajì ìjọba ó sáré ká wọ́n bá sí ìjọba obìnrin tó máa ń tún ìgbà yìí ti ń kọ́ wọ́n máa ń sọ báyìí lẹ́dẹ̀ ìbòjì kú ẹ máa ń bẹ́ẹ̀ ni ó ti kú sí alẹ́ lọ́pọ̀ sí ọ̀rọ̀ máa fẹ́ sí rárá torí wà nílé sọ̀lá sọ̀lá tí wọ́n bá ti kí ìṣá ìdáhùn èyí sọ̀rọ̀ wọn máa wọlé lọ fáwọn ará lẹ́yìn ẹ̀yin aláṣẹ ẹ̀yin náà yí padà ẹ̀yin náà wọlé agogo méjìlá òwúrọ̀

olùtẹ̀ ẹ̀rí sàárè ìkìdọ́ òkùnkùn ní tẹ́lẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ohun tí mo kí sí ọlọ́run ti tẹ̀mọ́lẹ̀ sí lè ń jẹ́ torí lórí ìmọ́tótó mọ́sálásí tí sọ́jú ilé ọlọ́run níparí torí pípẹ́ náà ni àádó látọ̀ fi padà wà tọ́lá tó ti jọ́ mi òun náà ni wọ́n tún jẹ́ kí ojú ọ̀nà máa mọ́ ẹni ó rí ẹ̀kún tó ọ̀gbọ̀ ti ń bẹ lọ́nà àbíkí àbókúta tó lè ṣe ní sùta ó lè dájú tó ọba lọ tí ó fi tọ̀tún la ìwọ náà ní ọba nàìjíríà nígbà tó ọba mu ọba dẹ́ta máa ń ṣe bẹ́ẹ̀ o ẹ̀sìn kò ní ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ ń sùta sùta ní ìwọ náà ní ọ padà sí lọ́jọ́ bá yá ẹ̀rí àdébí sùlá rẹ̀ fẹ́ lọ́sọ pé mú sùta kò lójú ọ̀nà àwọn mùsùlùmí tó bá ṣe bẹ́ẹ̀ sàdákà ni àgbẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú àwọn orúkọ rẹ̀ eléyìí tó ta àtòrò yẹn tó ka ọmọ wa yìí ọtọ ta la èyí tó jẹ́ kan nínú àwọn ọ̀rọ̀ ìfẹ́ fáàmù mi ní ó ní ọlọ́mbá ní sí ọmọ yìí ní ọmọ tó rẹwà ọmọ dáadáa ọmọ lọ́kàn ọmọ lára ọmọ lásọ ọmọ ní gbogbo òṣèṣí ọmọ níwà ọwọ́ a sì bẹ́ẹ̀ ọpẹ́ lórí dáadáa lórí mímọ́ ọpẹ́ sórí mímọ́ ọlọ́nkọ́ wá gbé ìdílé pẹ̀lú àwọn ẹni mímọ́ ó ti wá wọ ilé mímọ́ tó ṣe àlùjọ́nà ọlọ́nkọ́ bá bẹ́ẹ̀ kọ̀ síbẹ̀ àtọ́mọ̀ ìnìkan kan wá náà subhanakallahumma wa bihamdika أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك